ọwọ́ tó lù sókè yẹn ìbùkún bẹ̀ lọ. ọwọ́ tó lù sókè oríire ẹ̀ bẹ̀ lọ. ọwọ́ tó lù sókè yẹn fi tọ́mọ sí. ó yà fi ọwọ́ yẹn ra ibi tó bá wù ẹ́ nínú ara ọ̀ ìrà ìrà. òdò bàbá kó tètè kú.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 mi ò wá síbí rí àmọ́ mo sọ wípé mo gbọ́dọ̀ wá ní ọdún yìí ọdún yìí tí mo wá nígbà tí mo ti wọlé bẹ̀ yẹn kò sígbà tí mo dé ìbàdàn fún ẹni ṣò láyé tí orí mi tí orí mi ò kì í mo tún wá dé bílẹ̀ yìí mo tún wá bá àwọn olórin rẹ̀ kọ́. làwọn ṣe ń bí lẹ́yìn orí children ní bí báyọ̀ kẹyù náwó sí children kan náwó sí children. okay lágbára ọlọ́run ìbànújẹ́ òní bá wa o gbogbo wa pátápátá ògo wa kò ní wọ ọ̀pọ̀ ọlọ́run á gbé ògo wa jáde àwọn ọmọ wa á yàn á lójú wa àjọ wà bí títí di alẹ́ tẹ́ ẹ bá ní tí mo bá lọ báyìí mo fẹ́ lọ tọ̀ ni. ṣé kí n tọ̀ lójú ní? ṣé kí n bọ́ síbi tọ̀? wà á dẹ̀ wò ó kí ló fẹ́ wò kó jìnnà ẹ má lọ jókòó ẹ má lọ Ọdúnládé Adékọ́lá rárá Nollywood please mo fẹ́ káwọn èèyàn mẹ́wàá ìkan ṣoríire látẹnu yín látọwọ́ yín. máa jẹ̀wà kó o lè ga ọ̀run dáwọ́ sí ọ̀rọ̀ ayé rẹ á ga ní station ó ti ga lórúkọ rẹ ọ̀gá ní station máa jẹ̀wà máa jẹ̀wà àwa náà kúrú bíi tiẹ̀ ń gbà kan akúrú rí ọlọ́run ò wá ní jẹ́ kẹ́ ẹ padà ga débi tán ìjọ àrèjàn gbogbo tó dẹ̀ ga láyé nínú rẹ̀ ti bàjẹ́. ẹ̀ẹ̀ni kúrú mọ́. olórí rẹ̀ dà. olórí rẹ̀ kan tó bá wà bí olórí rẹ̀ kan tó bá wà bí kó bá mi pàtẹ́wọ́ fún ẹnìkan ẹni yẹn bọ̀ ní ọ̀nà báyìí ẹni yẹn bọ̀ lọ́nà báyìí ó kúrò sí owó ẹgbẹ́.